وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adàpẹ́fún ọlọ́run ọba ọba tí ó tún ṣe nírọ̀rùn fún wa láti gba àwẹ̀ Ramadan títí òní tó ṣe pé òun náà ni ẹlẹ́ẹ̀kẹta nínú oṣù rọmdọ́nù ti ọdún yìí so abẹ́ ọlọ́wọ́n ọba náà kí ó mọ́ṣá sí ní ìtẹ́wọ́gbà látọ̀dọ̀ rẹ̀ tafsir al-Qur'an tí a ń bá kíkà rẹ̀ lọ nù suratul Baqara níbi tí a kà lánàá àti parí àyà ẹ̀yọ̀ kan tó jẹ́ àyà one oh two so kò bá dá kí ẹnìkọ̀ọ̀kan nínú wa náà ká máa gbé al-Qur'an yẹn lọ́wọ́ kí ọlọ́run ọba kí ó ba lè jẹ́ kí á rí ládàá odidi yẹn ní àgbà pé nínú súra náà a kà pé wattaba'u ma tatlu shayatinu ala mulki Sulaiman sọ níbi ọwọ́ ìgbẹ̀yìn rẹ̀ pé wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah bẹ́ẹ̀ ni akadé ní àná náà. أعوذ بالله من الشيطان الرجيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما ينبطان يستغنين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون أكني أنا قي قل سبحانه وتعالى ó ń fi àyà yìí ṣàlàyé ìpìlẹ̀ àti ìdájọ́ tó rúpọ̀ mọ́ ìmọ̀ ṣe idán òun náà ni ìmọ̀ ṣe oògùn gbogbo àwọn oògùn oríṣiríṣi mọ̀híbà fìràkù yẹni tẹ̀síkírù gbogbo àwọn oríṣiríṣi táwọn èèyàn máa ń ṣe nìdáhù. kẹlmẹjìnúnù gbogbo àwọn oríṣiríṣi hìláàkì gbogbo ẹ̀ táwọn èèyàn máa ń ṣe táwọn máa ń pè ní àṣírí ìpínlẹ̀ rẹ̀ òun náà ni à ń ṣàlàyé lánàá wallahi alazim ọrọ yìí kìí ṣe ọrọ àwàdà torí pé ní tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n mà nínú ìlú yìí náà ni aya yìí ẹnu ìsábà lọbẹ̀ káwọn èèyàn ó kí àlàyé kó àwọn èèyàn ipe aya al-Qur'an ó tọ́ka sí gbogbo nǹkan táwọn èèyàn ń pè ní àṣírí yìí ipe nǹkan burúkú ni wala yuflihu as-sahiru haythu ata nínú aya yẹn aya tí àwọn èèyàn máa fi ń ṣàlàyé pé ìmọ̀ pidán ìmọ̀ ṣògùn ọjọ́ kan ọ̀kan nínú àwọn àfa àlọ́rin náà ni ó ti kú ó máa ń ṣe wáàsí káàkiri mo á gbọ́ ìjọ kan ní tú aya tí mo kà yìí mo ní ehin àṣé ó ti ẹ̀yẹ yín náà pé ti ń jẹ́ síhìrù ṣògùnṣògùn náà débẹ̀ ó ní wàlá yufule ọ̀sáhìrù haythu ata ó ní gbogbo ẹni tí bá ń ṣògùn kò ní ṣe oríire kò ní ní àbáyọrí dáadáa gbogbo ẹni tí bá ń ṣògùn so ó túmọ̀ sí pé àwọn náà mọ̀ pẹ̀lú àyà tí mo kà àmọ́ àyà eléyìí tó ń sọ ìpínlẹ̀ ìpínlẹ̀ rẹ̀ pé kò ní ṣe oríire kọ́ èyí ó di kèfèrí náà ni a ipe àwọn banu israel wàtàbàcú àbáwọn yahudi wàtàbàcú máa tẹ̀tẹ̀lọ ṣayàtínú ala mulki suleiman wọ́n ń gbọ́lá fún àti máa tẹ̀lé àti gbà wọlé ohun tí àwọn ṣayàtín yẹn ni pé àwọn àlejànú tí wọ́n ń tì mọ́ ọlá anabi suleiman olúwa ni wọ́n máa káfọ́rọ́ suleimanu anabi suleiman kì í ṣe kẹfìrí wàlákin na ṣayàtín na káfọ́rọ́ àwọn àlejànú àwọn ni wọ́n ya kẹfìrí pẹ̀lú pé yu'allimuna an-nasa sihra wọ́n mọ idán wọ́n tó wá ń kọ́ àwọn èèyàn ní idán wa ma unzila ala al-malakayni bi babila haruta wa marut àti nǹkan tí a sọ kalẹ̀ tí ó ń jẹ́ idán fún àwọn màláìkà méjì kan haruta wa marut tí orúkọ wọn jẹ́ harut àti marut. ببابل هاروت أغنائك تنجى بابل نهاروت وماروت وما يعلمان حتى يقولا إنما نحن فتنة فلا تقفر أو ملايكة ميجي أنت وهو تباني دلو مفقل دوما وعصفو قي آه، ما قيدي ما قا تريكو كيني ما ديكفيري ولقد علم وما أمبدا يفرق أين حتى يقول إنما نحن fitnatun fala takfur wọ́n ní fitina làwọn jẹ́ àdánwò làwọn jẹ́ fún yín fala takfur ẹ má ya kẹfìrí sọlọ́hún wàyà ọ̀tà àlàmúnà minhuma ma yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi àwọn èèyàn wọn máa ń kọ́lọ́dọ̀ àwọn màláìkà tán jẹ́ àdánwò yìí wọ́n máa lọ lè ń kọ́lọ́dọ̀ wọn nǹkan tí wọ́n máa fi ń ṣe òpinya láàrin ọkọ àti ìyàwó rẹ̀. وما هم بالدارين به من أحد إلا بإذن الله نبتي عدلا نانو قل وبا سبحانه وتعالى ń jẹ́ kó yé wa ipe bí ó sì gbọdọ̀ ọ̀rin lẹ̀ nínú ẹ̀mí wa pé idán ń bẹ torí pé Olúwa Ọba subhanahu wa ogun bẹ òun jẹ́ kó yé wa nínú al àmọ́ tó gbọdọ̀ jẹ́ ìgbàgbọ́ mùsùlùmí òun náà ni kéèyàn gbà pé wa ma hum biddarina bihi min ahadin illa bi idhnillah gbogbo ẹni tí bá ń sọ pé òun lóògùn àbóhun nínú ń kalẹ̀ àbóhun láṣìírí gbogbo ẹ̀ nǹkan kan tó lè ṣe fún ẹ̀dá ọmọ èèyàn kan kò sí àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba eléyìí ni tó gbọdọ̀ jòkó nínú ìmánì wa torí pé àwọn àyà alukur'an lóríṣiríṣi náà ló pọ̀ ní ṣàlàyé ipe kò sí ní tí ó lè ṣe ọmọ ẹ̀dá èèyàn kan tí ì bá ṣe bá bá fẹ́ tí ì bá ṣe ń tolú ọba mẹ̀ sí tí ì bá ṣe pé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba ẹnìkan ò lè jáde kó lóun ó fi nǹkan kan sí ọ kẹrù ọwọ́ àmọ́ wa bà ọ tẹrù bá ń bà ọ o ti kọjá àlà yẹn ni pé o ṣe o dúró nípò tí Olúwa bá ní kó dúró torí pé kí ni lè wo àwọn àyà al-Qur'an mi táwọn suratu Yunus àyà àyà twenty ẹni twenty seven Olúwa subhanahu wa ta'ala oúnjẹ kò yé wa níbẹ̀ ipe wa in yamsaska Allahu bidurrin wa useven aya wa useven wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu olúwa ní tí mo bá fi ìnira kàn ọ́ fala kashifa lahu illa hu òsèlú tó lè ní gbé ìnira náà kú fún ọ àfọlọ́hún wa in yuridka bi khairin tolúwa bá sì ní oore ni mo fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ wala radda li fadlihi tó lè dá nǹkan yẹn padà wípé dáadáa tó fẹ́ ṣẹlẹ̀ sí ọ yìí àní jẹ́ ọ ṣẹlẹ̀ sí ọ àbí aburú láwọn àní kò sí ọ kò sóhun tọ̀hún yusibu bí i man yasha'u min ibadihi olúwa ẹni tó bá wu èmi ọlọ́run ọba náà mo lè ní kí n ti ń jẹ́ aburú kò sí yusibu bí i man yasha'u min ibadihi ẹni tó bá wu èmi ọlọ́run tó bá ẹni bá lóun fa aburú ṣe lágbájá ń fa aburú kàn tó bá wù mí ni tí o bá wù mí láéláé kò lè ṣeé ṣe olúwa ní wa huwal ghafurur rahim èmi ọlọ́run ọba náà lọ́ba aláforíjì ọba oníkẹ́ olúwa tó sọnu suratul an'am àyà seventeen ó ní wa in yamsaskallahu bidurrin fala kashifa lahu illa hu wa in yuridka bi khairin wa in yamsaska bi khairin ti bá finira kàn yàn kò sí ń tọ̀hún tó lè ní màá mú kú ò tí n bá sì ní oore ní kó kẹ̀yàn kò sẹ́ni tó lè dá oore ń padà pé ara ni mo fẹ́ kó ní ibi gbogbo àwọn àyà yìí ń ṣàlàyé fún wa pé yorùbá ni wàmá ń bẹ dọ́ọ́rí nàbí imin ahadin illa bi idnilá nǹkan kan ò lè nìyàn lára nínú dán nínú oògùn nínú àṣàṣì àfi tó bá wọ ọlọ́run ọba olúwa ó ní fa huwa ala kulli shay'in qadir agbára mi ká gbogbo nǹkan kò sí ní tí ipá èmi ọlọ́run ọba ọ̀ka tó bá ti rí báyìí ó túmọ̀ sí pọ́nmi èèyàn mùsùlùmí ó gbọ́dọ̀ jò kọ́kọ́ kan rí ọba lẹ̀ lérí gbogbo tí bá ń jẹ́ ẹ̀dẹ́ èèyàn lápapọ̀ lérí gbogbo tí ń jẹ́ ẹ̀dẹ́ èèyàn lápapọ̀ tí bá ń yọ iná lẹ́nu tí ń yọ iná nídìí tí iná ń sẹ́lọ́wọ́ rẹ̀ tó ní wọ́n fi aburú kan kí wọ́n sọ fún pé wàláhì ó lè ṣe kankan fún mi àfi ń tọ́lọ́mbá ni ó ṣe mí so irú ìmánì yìí iná ni tí olúwa bá subhanahu wa ta'ala tó ní ìdí lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ìgbà wọn lámà jẹ́ mùsùlùmí gidi lọ́dọ̀ rẹ̀ àwa gan àwa rí pé tíyan bá dérú stéèjì nínú ìmánì ọkàn yẹn gan balẹ̀ nínú gbogbo tí ń jẹ́ mukhawifat gbogbo àwọn kan tí máa ń báyàn lẹ́rù nílé ayé olúwa bá tó sọnù suratul hadid ó ní ma asaba min musibatin fil ardi wala fi anfusikum olúwa ní aburú kankan ò lè ṣe ẹ̀yin èèyàn nǹkan kan ò lè ṣẹlẹ̀ láburú fil ardi lórílẹ̀ ayé wala fi anfusikum kódà ẹ̀yin gan aburú kankan ò lè ṣe yín illa fi kitabin àwọn ti kọ́ kalẹ̀ min qabli an nabra'aha síwájú kí nǹkan náà ká tó máa ṣẹlẹ̀ ọlọ́run ti kọ́ kalẹ̀ inna dhalika ala Allahi yasir olúwa ní kí nǹkan yọ ṣẹlẹ̀ ọ̀rọ̀rùn tó wọ́n bá ti fẹ́ kó ṣẹlẹ̀ ọ̀rọ̀rùn fún wọn lọ́wọ́ ọba bákan náà olúwa bá sọ pé ma asaba min musibatin illa bi idnillah olúwa ní kò sí nǹkan kan tó lè ṣe yín àfi tèmi ọlọ́run bá yọ̀ǹda bí kò ṣe yín ni tí n bá fẹ́ kó ṣe yín kò sí n tó lè ṣe yín olúwa ní wa man yu'min billah ẹni tó bá jẹ́ olùnígbàgbọ́ sọ́lọ́run ní suratul hadid ẹni tó bá tó taghabun wa man yu'min billahi yahdi qalbah olúwa ẹni tó bá nígbàgbọ́ sí mi ọlọ́run ọba tó gbà pé nìkan kò lè tu irun kan lára wọn bí àṣà yorùbá wàláyì ọ̀rọ̀ tó dáa ni ọ̀rọ̀ òun kéèyàn mọ́ sọ fún yàn pé ó lè tu irun ẹyọ kan lára mi kò sẹ́nìkan tó lè tu irun ẹyọ kan lára yàn àfi tó bá wu ọlọ́run ọba olùwà ni wallahu bi kulli shay'in aw bima bi kulli shay'in alim olùwà ni èmi ọlọ́run mo mọ̀ sí gbogbo nǹkan tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ yìí mọ̀ sí tí n bá fẹ́ kó ṣẹlẹ̀ màá mọ̀ sí sobi iná lè gbọdọ̀ jòkó jẹ́ kí n mọ̀ pé yàní wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah ìnira kankan lè báyàn àfi tó bá wu ọlọ́run ọba. ويتعلمون ما يضرهم ولا ينفعهم ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتروا ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون الإمام ابن كثير رحمه الله يقبي أسمان شنيا لي يقبي نعتمد كثيرا على تفسيره يقبي تفسير إمام ابن كثير òun náà ni ó máa jẹ́ tí a máa gbára lé púpọ̀ jù láti máa lò Sufyan bin Thawri rahimahullah ìgbà tí wọ́n ń ṣàlàyé àyà yìí wọ́n ní illa bi qada'illah yẹni pé wa ma hum bidarina bihi min ahadin illa bi qada'illah yẹni pé ìnira kankan ò lè kàn yàn àfi kó jẹ́ pé pẹ̀lú àkọọ́lẹ̀ ọlọ́run ọba muhammad bin ishaq òun ni illa bi takhliyatin baynahu wa bayna ma arad àfi kó jẹ́ pé nǹkan yẹn nítorí gbèrò pé yóò ṣẹlẹ̀ náà ni tọ́lọ́run ọba kò ní ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ الإمام الحسن بن بص الحسن البصري رحمه الله بطون أنت آية نعم ما شاء الله سلطهم عليه ومن لم يشاء لم يسلطهم ولا يستطيعون من أحد إلا بإذن الله قل أنتو باولوني náà làwọn èèyàn lè ké mọ́ wọ́n lè dúkòkò mọ́ pé àṣà tí o bá wá wu ọlọ́wọ́n ọba wọn sà sà sà sà sà ipa wọn ò ní kàn kankan lérí ẹ wọn kàn máa sà náà ni inú wọn máa sà inú wọn sì máa bàjẹ́ wọn pé ah àti ah, ẹ̀ wá sa kínní yìí kò tí ẹ̀ wá ṣe àmọ́ tí n ta ń sọ pé idán ò ní í ṣe lérí yàn àbógun tó bá sà sí yàn kò lè ṣe kì í ṣe pé wọn náà lọ lè wá wá àwọn oògùn ipe gbẹrẹ lèmi náà lọ lè wá ní sí àbí ìgbàdí lèmi náà wà ní màdìmọ́dì àbí àsokọ́rùn ní àbí nínú ilé mi ní dèǹkan mọ́ tí nǹkan bá ti ń bọ̀ yóò wọn bá mi dá padà irú eléyìí kọ́ pé arọ́bí tààrà níwà lọ́lẹ̀ wá arọ́bí ọ̀ràn kankan òun fi oògùn ṣe kí ni òun fi ń kojú oògùn nu ìtọ́ bá jura wọn lọ náà ni ṣètánì tí ṣètánì rẹ bá lágbára fúnra jura wọn lọ ìkan wà tẹ̀ fún kan àmọ́ ẹni tí ó bá fẹ́ rìn <laughs> subhanallah ẹni tó bá fẹ́ kojú ẹni tí ń jẹ́ idán yìí tó ṣe pé ọlọ́wọ́n ọbọ wa ní fún àwọn tí wọ́n bá ń ṣe ní yọ̀ǹda kò ní jẹ́ kí nǹkan yẹn kó ṣe àfàìṣe nǹkan náà tọ́lọ́n bá wu ọlọ́run ló ní kí nǹkan náà ṣe ló ní kí oògùn tó bá ń sàṣe ọkọ ṣe tóra ti náà tàbí rún tó ṣe pé akẹ́kẹ́ lásán lọ gan akẹ́kẹ́ yín kankan yín gan ọ wá rẹ̀ pé ah kí ló dé tí kankan yín fi gan mi náà o àbá kèké kí ló tó fi gan mi wọ́n wò pé ah, ń ṣe nǹkan tó yẹ kí n ṣe lónìí ni kí ni nǹkan náà kò ṣe àdìkáàrù tí anabi sallallahu alaihi wasallam ní kò ṣe yẹn ni pé kò sàdúrà tánàbì ní kò ṣe ẹni tó bá ń ṣe pé àwọn nǹkan tánàbì sallallahu alaihi wasallam ní ká máa ṣe ní í ṣe wàláì kò sí ipá àjẹ́ ipá oṣó ipá aláṣàsí tó lè ká aranjúmọ́ ni afẹ́júmọ́ ni asánjúmọ́ ni kò lè ran kankan lára rẹ yóò kàn máa ṣe ojú wọn ojú wọn kàn máa ṣe náà ni kò sì ní ní asaru kankan kò ní lápá so látara pé kíni èèyàn ti sáàdì ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ṣe pé òun gangan ló dá idán ló dá ẹni tí ń ṣe idán náà èèyàn ti lọ lé sáàdì so olúwa ń sọ ẹyẹ ni pé olúwa ní pé àníkíní yìí oògùn tẹ́ ń ṣe yìí kò ràn kankan yìí tó ń pọlọmọba kan fẹ́ náà ni ó kàn ṣe olúwa tó wá ní ṣe rí ìṣesí àwọn èèyàn ìyẹn ni pé àwọn èèyàn yata'allamuna ma yadurruhum wala yanfa'uhum in tí ó ní wọn lára iná ni wọ́n lọ lè ń kọ́ lára oògùn táwọn èèyàn ń wá káàkiri nankali àṣírí àwọn àgbàlagbà ìmọ̀ kojúbọlé kiri kò sí nǹkan kan tí ọ̀ràn lára yín ju pé ìnira ni ó kó bá yín lọ ìnira náà ni ó kó bá yín lọ ẹlòmíì ò lè jòkó yóò máa pòrí ọ̀dọ̀ àfa lọ́dún mẹ́wàá lọ́dún mẹ́wàá yóò lóhun ṣe é dí mọ́ kódà àfa mi ò ní ní ti ń wá òun gan lọ́dọ̀ rẹ̀ kò sí lè sọ fún pé yìí ní yóò wá jẹ́ńyà jẹ́ńyà jẹ́ńyà yóò gbowó gbowó gbowó lọ́wọ́ rẹ̀ tó bá yà máa rí pé ẹni yóò máa ṣe ìpèlè àfa òun pé ọlọ́run yóò da fún àfa àlágbájá báni kìlọ́ ni òkúrọ́ ni àwọn bàbá ń wáyé ṣèjàmbá fún ọdún mẹ́wàá mo fi ṣe ìdí wọn ìdí mọ́ wọn ìwọ́n gùbárí lọ́dọ̀ wọn gùbárí kọ́ àwa yìí ni pé mo wá wá wá wá wọ́n sá tàmí náà ní gbọ́dọ̀ kí nìkan mo wá lọlẹ̀ tápà wọn padà lọlẹ̀ rí òtúrò oníranù ò rí nǹkan nílọrin òtún kọrí sílẹ̀ tápà ẹ̀dàkùn gbogbo ẹ̀ náà tó bá mú lọ́mú bọ̀ náà nǹkan lórí kí ni ntí ó sùn àdí kèfèrí ẹ̀dàkùn wa ta'allamuna ma yadurruhum wala yanfa'uhum nǹkan tí ó kó nira bá wọn ní wàláyé tí wọn bá ń ṣe oògùn wàláyé aláya nira ní bẹ́ẹ̀ ẹ máa gbogbo wàláyé suma billahi alladhi la ilaha illa huwa títí ń sọ yìí qad dhuqtu hilwan wà dhuqtu murran wà hakadha aishul durubun àwa ti tọ́ dúdùn dúdùn bẹ́ẹ̀ atọ́ wò dúdùn náà là ń tọ́ lọ́wọ́ yìí o wà dhuqna murran tó kòrò ati àti tọ́ wò pé ah àsátìbọ̀ tó ń ni ẹ àmọ́ ẹ ọmọ sin ẹ mọ̀ sin gbẹ́rẹ́ máa sin sẹ́rùn ẹsẹ̀ tẹ bá rí ẹni tó bá fẹ́ràn oògùn láyé kò ní ní ìsinmi tó fi bọ́ síwájú ọlọ́run tí ó fi kú kò ní ní ìsinmi bí ó ṣe sin gbẹ́rẹ́ gbogbo ọwọ́ ni ó sin sí gbogbo ẹsẹ̀ ni ó sin sí gbogbo ọrùn kókóra bẹ́ẹ̀ lè máa sin sínú inú inu fúrọ́ wọn kò síbi tí wọ́n bẹ́ẹ̀ sin gbẹ́rẹ́ tí wọ́n ní bẹ́ẹ̀ sin gbẹ́rẹ́ sí gbogbo agbárí wọn lálàá sí ara wọn so wọ́n ti hanra wọn lé mọ̀gán kọ́ta ó tó pa wọ́n gan àwọn gan ti para wọn sáyé látara kini ọwọ́ ogun ẹ̀ta ẹ̀lẹ́múnà máa yadurruhum wala yanfa'uhum kò lè ṣe wọ́n láǹfààní nítorí pé ìnira ni ó máa kó bá wọn ẹ ìnira ni kò sẹ́nì kan tí ń ṣoògùn kí tí ọkàn rẹ̀ ó balẹ̀ lè ṣoògùn dé pé stage one ni tọ́ ọ gbọ́dọ̀ jẹ́ lámọ́ o ẹ dákun ọ gbọ́dọ̀ jẹ́ yín àbọ̀mọ́ o ẹ dákun rádaràdá ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ jẹyọ̀ mọ́ ọgbọ́dọ̀ tó wáyé àwọn ni ọgbọ́dọ̀ jẹ nǹkan tí ì bá ti ṣe nǹkan lẹ́mìí mọ́ gbà tó bá bá tó bá ti jẹ nǹkan lẹ́mìí ọgbọ́dọ̀ jẹ mọ́ gbà bá bẹ́ iṣu rẹ̀ dé kóńgẹ́ wọn ni àwọn bàbá wọn ti wá yẹni ọlọ́run ní ìsìnwá láyẹ̀ fọ́lá sánná máa ń jẹ wọn ò jẹ jẹja wọn ò jẹ nǹkan lẹ́mìí wọn jẹ mọ́ ẹ̀fọ́ ọbẹ̀ yọ náà ni ẹ àwọn àlìjẹun ti sọ fún pé tó bẹ́ẹ̀ lè jẹ ẹran ó ṣe àgbákò tó bá jẹja ó ṣe àgbákò ẹ̀wọ̀n kan so wọn ò nílé wọn ò nílé jẹran mọ́ wọ́n máa wá bẹ́sikẹ́ kàkiri gbà kan tí o tiẹ̀ sí bẹ́sikẹ́ wọn ò lè wọ́n tún lè máa rí bẹ́sikẹ́ jẹ nísìn so wọ́n tún wá ní kọ́dà ibi tó tún burú fún ẹ ní òtún gbọ̀rọ̀ tó ń jẹun tó bá tó ń jáde lára nǹkan ẹlẹ́mìí ẹni pé kò gbọ̀rọ̀ tó ń jẹ wàrà náà ẹ wo yà ma yadurruhum wala yanfa'uhum èmi wọn ni ọgbọ́dọ̀ sórí bẹ́ẹ̀dì mọ́ ọgbọ́dọ̀ sórí bẹ́ẹ̀dì mímú ni ọgbọ́dọ̀ wọ ẹ̀yà aṣọ míì mọ́ àfàṣọ dúdú ńbẹ bẹ́ẹ̀ wọ́n sì mọ̀ pé wọ́n lẹ́nu ọlọ́run wọ́n ni wọ́n wà yan aṣọ bíi mẹ́ta fún wọ́n ni gírìn dúdú pupa ọ̀kan nu mẹ́yẹ̀ta ni kò mú wọ́n náà bàbá ti wá di nǹkan báyìí so ìmí wọ́n fún májẹ̀mú pé wa yata'allamuna minhu ma yadurruhum wala yanfa'uhum pé ẹ ò gbọ́dọ̀ kírun mọ́ káì tí a kẹ́ gbogbo yìí ti ń kà látẹ̀kan ohun tí ó bá yé wọn jẹ́ nìyí ohun wọ́n tún wá na wọ́n fẹ́ lómi pé tí ó tún ba alikiyama rẹ̀ náà jẹ́ kún àwọn tó fi kún fún un seba ń gbọ́ ńlọrin yìí náà ni àwọn afátó ma ni wọ́n kírun pé kaaba náà ti ń kírun kí ló ní ti ń kírun kaaba níta ìfìmọ̀ pé rọ́nu o ẹ̀dá kò yẹn sì máa lọ lè ń kírun kaaba ní gbogbo gbà kírun kaaba aláyílá kírun kaaba alásàrè kírun kaaba mangari kírun kaaba mangari kírun kaaba ní ìṣááyì ní kaaba anabi sallallahu alaihi wasallam níta ìfìmọ̀ pé rọ́nu ń panu o anabi ọwọ́ ọkọ̀ ní maka anabi lọ sí madina lẹ́yìn ìgbà tó lọ́dún mẹ́tàlá ní maka àtàwọn lọ sí madina àmọ́ gbọ́njọ́ kan ibi káwọn sàábí ó ní ẹ anabi ń bolo wà kọ́ ni mo lọ maka lọ lè kírun ni pé ní báyìí kírun lónìí maka ní ti ká ìlà maka ní ti ká lasari maka ní ti ìsì mọ dé wá báyìí tó bá ti dasìkò ti yín tó bá dasìkò yín èmi ò ní tó bá dasìkò tẹ́ fẹ́ kírun ti yín ní jáde kọ́dà ìgbà táwọn ẹ̀ sálàmù lọ sí hajj everybody ló mọ̀ pọ́ lọ wọ́n sì mọ̀ pé kò sí nlé ipò ti lọ sí hajj o ìgbà tó lọ sí sólè Hudaybiya ní ọdún kẹjọ ó tún padà dé ó tún lọ padà ní ọdún kẹsàn-án tó fi lọ lé sí hajj rẹ̀ kò sí pé ṣé anabi ọ̀wá fẹ́ràn mọ́kà ni anabi ọ̀ yakuda àwọn afa àti wọn yakuda akuda ya yọ lọ mọ́kà láyìí láyìí yóò tún dé kò yẹ kírun ní jẹ́ bẹ́ẹ̀ pé àwọn ekírun tó ẹ̀kan wínú ntálìjẹ̀ nù sì dá fún un so bẹ́ẹ̀ wá ní oríṣiríṣi wàláhì àwọn oríṣiríṣi oríṣiríṣi ní bẹ nílùú yìí táwọn èèyàn sì ń pè wọ́n lẹ́ni ọlọ́run wọ́n mọ̀ pè wọ́n ní wòlíì àwọn wòlíì èṣù àwọn tó pẹ́ ní èṣù ni wọ́n á mọ̀ pè wọ́n lẹ́ni ọlọ́run kí ló sì fa ìdán yìí náà ni nankali àṣírí tẹ́bá ti rọ́mọ ike kan tí ò fẹ́ tí ò fẹ́ sẹ́ẹ́ se àṣírí ni ọmọ wa kí kò fẹ́ ṣe tíṣà kọ́dà bọ́ lọ́lé kéwú mo kéwú lónìí gan wáyé ti pé tó ẹ pé ọba wò pé kéwú tó ń kọ́ àwọn èèyàn lé kò tó àwọn private school ń bẹ tó ń lọ tó sì lọ lè kọ́ yẹn kéwú àwọn ilé kéwú ń bẹ tó pé ọ̀lọ́ tó máa fún ọ nítorọ́ kọ́bọ̀ tó máa gbà tó sì máa sẹ̀mí rẹ̀ bó ìjẹnu lé rẹ̀ ni jòkó kọ́ ọmọ kọ́ yẹn kọ́ ọmọ gbó lọ́wọ́ wọn àmọ́ kọ́ jẹ́ pé sáwí lọ́mọ sí tó ọmọ máa ọmọ lẹ́yìn kí jólójóló àbẹ́lómi náà ò sí sáwí ọ̀ yóò wá nìkan máa kó àwọn ọmọ àwọn ọmọ kéèké kò ní jẹ́ káwọn ìyá wọn mú tó àwọn ìyá táwọn náà fọmọ tọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀kẹ́ àwọn ọmọ wa ṣe réńdé réńdé yóò wọn fìyà jẹun wọ́n tó pọ̀ òun ríra rẹ bọ́ òun rá àwọn ọmọ rẹ bọ́ òun tó ń gba àwọn ọmọ sílé nǹkan kankan wà láì wọ́n láwọn wá dáwọ́lá yìí náà ni àwọn ọmọ tó ń sáfi ṣẹrú náà wọ́n wá kì mọ́ a gba àwọn kéèké kan sọ́dọ̀ ibi tí mo ti lọ òun gangan ni pé wayata'allamuna ma yadurruhum wala yanfa'uhum gbẹ́ntẹ́ bá ti rí pé ń sóògùn wàláhì tí ó kó nira bá lọ́bẹ̀rẹ̀ hàn gbóró tí ó fi jẹun gbó bá kú tí ó fi jẹun wàláhì ológun tẹ́nìkan bá bu ni owó nìsín bóyá ibi ti ń pa o tẹ́nìkan bá bu bí one thousand gan nìsín yọkàn ránú ni pé ah iṣẹ́ ìkété tí mo fẹ́ ṣe ẹ dákun ẹ wò nǹkan yóò lè fowó rè kété yóò tún dáná yóò tún fowó ragi yóò wá dáná sun yóò wá máa wá kíní káàkiri sinapu tí ó fi mú gbà tó bá wá wọ́wọ́ sinapu tó mú tán àní àà ah, ah, àwọn ayé ìsáwà lágbàdé tó wò jáde ni wọ́n sàwọn aràn jùmọ̀ yẹn nù léyìn ni àwọn arúgbó ti pọ́nù léyìn jù arúgbó káwọn arúgbó yóò ti kọrí sẹ́yìn kan kọrí ajẹ́ gbogbo àwọn bàbá làgbà bàbá sàn kó gbó sẹ́yìn jẹ gbogbo sẹ́yìn tó bá sí wọ́n sàn máa bàjẹ́ yata'allamuna ما يضرهم ولا yanfa'uhum tó bá wá yá tó bá wá mùmùkúmu mùmùkúmu tán gbogbo ìfun wọn wá bàjẹ́ ẹ̀dọ̀ wọn bàjẹ́ àmọ́ ẹ̀rẹ̀ eh, fùkú wọn bàjẹ́ yóò aláwọn ìyá kan ní í ṣe ìyá òun ní í ṣe wọn ló mú tí ló fi lálàsì ara rẹ̀ ogun kóògùn kí wọn máa jẹ èkúté òkè èkété sunsun èkété tó pé tẹ bá rí tẹ bá ń tú ìfun rẹ̀ lásán gan ìdọ̀tí tí máa ń wà níbẹ̀ kọ́ ajẹ́ òun ni wọ́n máa jẹ lọ́mọ lọ́mọnú bẹ́ẹ̀ náà ni máa já sírín máa jẹ kọ́kọ́ máa sun gbogbo ìjẹ́ ẹ kí wọ́n máa ní òun ṣe kíni òun sóògùn wallahi ma yadurruhum wala yanfa'uhum kò sí àǹfààní kankan bẹ́ẹ̀ wa yata'allamuna minhum ma yadurruhum wala yanfa'uhum wala qad 'alimu ẹ wá wò kí n tó kú ń bẹ̀ wọn ẹ wá wo ìntí àwọn sọ pé wọ́n ń wá wọ́n ń wá ìdáàbòbò wọ́n ń wá ìṣọ́ wọ́n ń wá ìfọ̀kànbalẹ̀ wallahi alazim wallahi alazim kò síbi tí yàn ti lè rí tó ju bí kéèyàn ọmọ tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ba lọ. ẹ̀rí pé mo dákọ̀ sọ̀hábà kan lẹ́ẹ̀kan bóyá Qatada ẹ̀yàn ẹ̀ tabi'in ó ní jọ kan sẹ́ àkèké gan rahimahullah ó nígbà táyà kéke tó a gan wọn wò pé ah kí ló dé àkèké òun sábà wò pé ah, ah àkèké òun wá rántí pé ah òun ò ṣe àdúgbò wo ṣe adkaru tí anabi sallallahu alayhi wa sallam ní kò ń ṣe ni níjọ́ ń kí lásì kárù náà a'udhu bi kalimati Allahi tammati min sharri ma khalaq allahu akbar mẹ́ta péré anabi ní tó bẹ́ẹ̀ lè ṣe a'udhu bi kalimati Allahi tammati min sharri ma khalaq a'udhu bi kalimati Allahi tammati min sharri ma khalaq tó bẹ́ẹ̀ lè ṣe báwọn láàárọ̀. aburú kankan kò ní í ṣèyàn àlẹjàn gbogbo nítorí wọn bá dá aburú ò ní ṣèyàn tílé òfin sùn tó bá ṣe lálẹ́ tílé òfin mọ́ aburú ò ní ṣe ọ́ ẹ̀wọ̀n kan so ẹwọ ẹnu téèyàn kà tọkàn rẹ ó sì balẹ̀ kì í ṣe pé ó jòkó lórí odó pé rí odó ló ti máa là <laughs> subhanallah alazim ẹ dákun odó kí ló dó wàá fún ọ ẹ dákun tí ẹ bá ṣe pé àgbákò ti ń bẹ nídìí oògùn ìsọyẹn dárìndè náà ní bẹ nídìí ogun àìnílàáká yìí ní bẹ nídìí ogun ṣíṣe wo tí yẹn bá rọra wí gbólóhùn yìí nìkan olúwa bá ní ìṣọ́ ọlọ́run bó sì máa bẹ fún ọ tó bá kan náà kòrìsẹ́ yìí Allahu la ilaha illahu wa al-hayyul qayyum kéèyàn kájálẹ̀ ìṣọ́ ọlọ́run sì máa bọ̀ ọkàn rí ó balẹ̀ amana rasul kéèyàn ká kó ká ọkàn rí ó balẹ̀ sọ ọlọ́run ọbọ̀ bọ̀ ẹ́ bákan náà la ilaha illallah wahdahu la sharika lahu wa huwa ala kulli shay'in qadir kí wọ́n ka mẹ́wàá láàárọ̀ péré iṣẹ́ ọlọ́wọ́ bọ́ máa bọ́ aburú kẹ́kọ̀ọ́ oníṣèyàn má ẹ wo àwọn nǹkan tó wà ń lẹ́ni o ó máa gba lára tó bá ń ṣe aburú òtún ní ṣe ọ́ wọ́n wá kiri ilé ológun kan kiri wọ́n gbowó lọ́wọ́ rẹ̀ ó tún wọ́n tún wá gbóhùn lọ́wọ́ rẹ̀ nígbà yanni ọmọ yẹ̀yẹ́ wọ́n fún ni tí ó fi máa tẹ̀mí tí ó fi máa gbáyé ó tún wọn máa pa lúgọ́lúgọ́lúgọ́lúgọ́ ẹ̀wọ̀n kan kọ́dà lómi yóò tún bínú bẹ́ẹ̀ lómi pé báyìí yàrá jà rẹ̀ yóò ní ah ẹ̀dá kun tọrọ lọ́yọ̀ ẹ̀má bínú bàbá ah yẹ dákun ah, ah, ah ìyẹn ń bú yàrá yà rẹ̀ òtún ni wọ́n máa bínú ah, mọ kí ọ ni ìsọ́kù ẹ lóòótọ́ àti mọ́rán ni sí ọ ni gbogbo ọlọ́run jọ dákun dákun dákun ah ah lérí pé lérí owó rẹ lérí owó rẹ ah wàláì láti mùsùlùmí ó gbọdọ̀ mọ ìgbésí ayé pé ah, abúlé ṣe mọ̀ ṣàyè báyìí wọ́n náà ti ẹ̀ ronú ẹlòmí ò lè lọlé rẹ̀ inna lillahi inna ilayhi raji'un tó bá lọ́wọ́ wa lọ́wọ́ fẹ́ràn lè gbà sírí ẹ̀mí ọ̀dọ́ ọdún síta wákàtí mẹ́fà kò ì sìn kankan ó lè wá jáde wá ni ọlọ́wọ́ béèrè wa lẹ́ẹ̀kan wọn náà bẹ́ẹ̀ ni akramakumullah bẹ́ẹ̀ ni àni ìgbà na ẹ lọ sọmọ ọ̀gẹ̀dẹ̀ tí ń jẹ́ àwọn ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà ńláńlá ọ̀hún lọ́lẹ́ ra twenty one wa náà ah, ó ti sáré lọ ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n kan so òun náà ni pé wàláhì dọ́rọ̀ ìnira oríṣiríṣi náà ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí wọn bá ṣe rí ma tó bá ti súnmọ́ ma wàláhì mọ̀rọ̀ apẹnudé ni mọ̀rọ̀ apá ẹnudé ìnira bẹ́ẹ̀ tún ju bẹ́ẹ̀ lọ àìmọye obìnrin mi tó yẹ pé yóò lóun wá nǹkan káàkiri wọ́n mọ̀ bá a sùn yóò lóun wá yé àwọn orogún òun ní ń sèhùn orogún òun ní ń sèhùn ọ̀dọ̀ bàbá aláàfà tọ́lọ náà ló tó sékun ló tó sékun gbàtí ó jòkó ara rẹ̀ jẹ́ kó rọra mọ tó lu ọba rán kó rọra kó mọ tó tó yẹ kóhun ṣe nínú ẹ̀sìn kọ́ mọ́ so wàláhì níbi kí wọn máa kiri kíkọ́ máa lọ́ọ̀ ń wá nǹkan káàkiri ọ̀hún wó gòkì ọ̀hún ṣe kíníkì ìyálà ya rẹ̀ nání bẹ́ẹ̀ alukuran là ń kà yìí wata'allamuna ma yadurruhum wala yanfa'uhum ntí o ma ní wọn la ni wọn ma kọ́ kiri kò lè ṣe wọn láǹfààní olùwà ni walaqad alimu àwọn yahudi ti mọ o yẹni kó yé àwọn yahudi torí àwọn mọ pé lamani ishtarahu ẹni tí yẹni ẹhẹn kí n tó kún bẹ́ẹ̀ alimami ibn kathir ó ní ay yadurru um fi dinihim wa laysa lahu naf'un yuwaza dararahu yóò kó nira báwọn láyé yóò kó nira báwọn níbi ọ̀rọ̀ ẹ̀sìn kò wá sí àǹfààní kankan tán lé láwọn ò rí níbẹ̀ tí wọ́n fi ṣe déédéé tí ó di ìnira àbí tí ó ti ràn wọ́n lọ́wọ́ wàláyé ò lè rí àǹfààní kankan bẹ́ẹ̀ torí tọ́lọ́ lẹ́yìn ó di kẹfìrí sí sọ ò lè fẹ́ rí ètò burú jù ní kí wọ́n á ní pẹ̀lú náà kàlẹ́ òun fẹ́ fi dẹni ọlọ́run àwọn kan tún bẹ báwọn náà ṣé ọlọ́run lẹ́wọ̀ à ń sóògùn sílẹ̀ fi dẹni rẹ̀ ṣẹ́ni gbogbo ẹni tí wọ́n ti ń rírú ọ̀nà yìí òun ni pé kódà wàláhì ó burú tó yẹ pé wọ́n lè ní pé la ilaha illallah òun ó fi ṣe dán wọ́n fi ṣe sẹ́hìr la ilaha illallah òun ni kí la ilaha illallah kéèyàn máa fi lù ú kọ́ máa lù ú jáde nínú yẹ̀pẹ̀ kọ́ wá ní òun fi ń so kọ́ ọ́ lọ́wọ́ òun fi ń ṣe kinní kan sẹ́hìr idán ni mo ṣe ní dúlúlù òun ní ọmọ ilé òkìjì pa àwọn sọ̀ńdọ̀ pé dọ́rùbù wọ́n lu fàtíà ni wọ́n lu kíní kan ni síhìrù ní jẹ́ bẹ́ẹ̀ kí dọ́rùbù wọ́n ṣe dọ́rùbù rẹ̀ ni wọ́n ṣe dọ́rùbù rẹ̀ kọ́ wọ́n ṣe wọ́n ṣe wádìí rẹ̀ ni so kí ọmọ lúlù náà náà ń mìíràn síhìrù ara idán ni ẹ dákun kí ọmọ ní suratul fatiha ní pé alif one lam thirty hell six mim forty dal four ẹ mọ̀ wá sí pọ̀ báwọn tẹ bá wá sí ogún àdàdì rẹ̀ ẹ wà lẹ́wàá lù pẹ̀lú iye kan ẹ dákun ṣe ṣe ṣe ṣe kuran náà lèèyàn ṣe báyìí àbí idán ti wọ̀ wọn ni afati àǹtí ẹ wọn ṣe dọ́rùbù rẹ ní lẹ́nu òfin ju kan lọ wọn ni ajẹ́ kàlàmàkàlà kú tù ẹ dákun wọn àdàkọ dédédé dé òsì kan wọn ni ó kọ́ lọ́nà làwọn ń so definitely alijanu burúkú ọyọ sí wọn directly àbí indirect yọ yọ sí wọn so alijanu yẹn ní ọmọ wa ṣe àwọn ìmúláwò oríṣi ni wọ́n máa ṣe àwọn àpèkọ́ bú sínú làákàyè wọn alìjẹ̀nú wọn máa sọ fún pé gbogbo tó ń sáfi ya eléré ibú kányìn ayé tí wọn ní ṣe ríre láyé àti àkèyàmọ̀ ni wọ́n máa sí wọn lẹ́nu kódà nǹkan mìíràn wọ́n sọ tán kò ní bàbá tó ń sọ̀sọ́ kú sọ̀hún ẹ̀dá kò tí báyìí pé ọ̀nà eré ibú ti súnmọ́ yàn kéèyàn ọmọ ní tọba kírun ẹyọ kan tọba kí àsùbà ládàá kan àyílà alásàrì ládàá kan magari ládàá kan ìṣáì ládàá kan àmọ́ tó bá ké sàlátìlì bá ti ẹyọ kan Lada ọgọ́rùn-ún sẹ́ni pé èèyàn ti ṣe àgbákò gbèsè ayé ara rẹ̀ yẹn yán ẹ́ ara nǹkan tí jínù burúkú àwọn àlìjánu burúkú tí wọ́n pèsè wọn lẹ́nu tí wọ́n pèsè inú ọpọlọ wọn tí wọ́n pè jáde náà nù. so òun náà ni pé yẹni wọ́n máa wọlé kọ́dà alimu olúwa ní hì àwọn yahudi ti mà lamẹ́nìṣtàrọ́ fẹ́ni tó bá lọ lè tó ṣe pé idán lọ lè kówó rà mẹ́lẹ̀ ufil akhirati min khalaq ayi wọ́n lọ́kọ́dà alimu yahudu alimami kathir ibn kathir sọ pé àwọn yahudi ti mà. الذين استبدلوا بالسحر عن متابعة الرسول ipe ẹni tí ó bá lọ lè mú idán tó ṣe pé idán ní ń ṣe tí ó tẹ̀lé annabi sallallahu alaihi wasallam bel fa'ila fi'ilahum tí ń ṣiṣẹ́ àwọn onídán dhalika annahu ma lahu fil akhirati min khalaq ń tọ́wọ́n ní ìpín kankan tó bá dijọ́ gbé ní alkiyama. bẹ́ẹ̀ nìyẹn kírun kò ní bá irun bẹ́ẹ̀ gbogbo kò ní bá àwẹ̀ níbẹ̀ gbogbo wa fún nankali ọmọ kéwú a ó jó a ó lọ a ó wá gun dáadáa a ó wá gbé síbi <coughs> subhanallah wo gbogbo ẹ̀yẹ́yẹ́ tó bá ń bá kí wàláì làzim ìhùn nínú ìrùn ìhùn nínú àwẹ̀ ìhùn nínú ìrùn ìhùn nínú àwẹ̀ gbogbo èmi ní kundi èmi ni fáìlì èmi ni ẹ̀sásáìsì ẹ̀ a ò lọ a ò wé ní òwú funfun a ò kọ áàtì mi yìí bí a sọ̀rọ̀ ẹ̀mí kan yóò ní àwọn áwò áwò áwò rẹ̀ yìí nǹkan náà mo lọ àwọn áwò áwò rẹ̀ wà tí bá ń sáwà dàrú rẹ̀ àti bí wọ́n náà ní àwọn áwò áwò áwò áwò yìí jọ mo lè wọ́n ní jẹ́ àwọn áwò àwọn áwò jo áwò lọ áwò gun ọ̀ á <laughs> so ẹ dákun gbogbo àwọn nǹkan wọ̀nyí wàláhì ní tí ó ba kìámù yàn jẹ́ ni ayé kuran là ń kà yìí walaqad alimu lamani sitara umala ufil akhirati min khalaq mamu ibn kathir ni pé tó wá ṣe pé ìdánni bá ń ṣe tó fi títẹ̀lé anabi sallallahu alayhi wa sallam kalẹ̀ ó mi kẹ́ gbogbo nǹkan tó bá ti jẹ́ ìwòsàn àìsàn tí kìí ṣe àìsàn tíyàn lè fojú rí ìyàn gbọ́dọ̀ gba ọ̀nà idán ọ̀nà tí yàn gbà ọ̀nà wo ni mutaba'ati ar-rasul sallallahu alayhi wa sallam anabi lè yàn tẹ̀lé tí yàn bá ti tẹ̀lé anabi òun sábà lọ lè wádìí pé kílà anabi ni a ṣe sílẹ̀ yìí kílà anabi ni a ṣe sílẹ̀ yìí kódà àwọn ẹlòmíì allahu akbar wọ́n tẹ̀lé anabi débi pé nítorí ń jẹ́ nǹkan ìwòsàn àfojúrí náà torí ń fọ́ mi inú rún mi wọ́n tún pírífà káwọn ó lo ìyí tí anabi ni ká ṣe náà kun tó bá tó ń lò kún àwọn ìwòsàn títí àwọn tàyé náà bóyá láyé mi ò yé bóyá nìsín orí ń fọyàn tó bá ní lorafensic gbà tó bá ra fẹ́ǹsì kìí tán àbí paracetamol tó bá fẹ́ lò wọ́n wá tó ní fi àdìkárù náà ọ̀ya ṣe àdìkárù gbọ́wọ́lérí sọ pé a'udhu bi kalimatillahi a'udhu billahi a'udhu billahi wa qudratihi min sharri ma ajidu wa huwa hadiru a'udhu billahi bi qudratihi wa min sharri ma ajidu wa uhadhiru wíbẹ̀ lẹ́ẹ̀mejì sọkọ wa lóògùn yìí sí sọkọ dà lómi tí wọn bá tó ń rí oògùn yìí wọn gan ọkọ náà yà kọ́kọ́ ṣe náà wàláhi bi idhnillahi wa ta'ala ọlọ́wọ́n bó sì lè kó ṣe kún gẹ́ bẹ́ẹ̀ ni àwọn àìsàn oríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ náà tó bá jẹ́ pé àwọn àìsàn téèyàn lè fojú rí ni bí ìṣọ́ bí ẹ̀yọ́nú bí ẹ̀yàn eh, kínní kan gbogbo àwọn oríṣiríṣi ti ń ká láti jóni tí mo ní eh, ọjà mi ọ̀yá ọjà mi ọ̀tà ẹ̀rù ń bà mí ọkàn mi ò balẹ̀ tó wọn náà lè lọ sọ́dọ̀ dókítà pé tí mo fẹ́ ṣe ní ibi tó wà padà sí níbo tó fi wá padà lọ́lé ológun ẹ̀rí pé táwọn yóò wí fún ọ níṣẹ́ ni pé yàrá olè fẹsẹ̀ létọ̀ kódà àwọn dókítà mi ni wọ́n sọ fún yàn àwọn dókítà wọn sọ fún yàn pé ah, ah kìíní yìí ẹ lọ fẹsẹ̀ létọ̀ ni o nítorí sọ fún ọ ní pé lọ lè ṣẹbọ wàláì mọ fẹsẹ̀ létọ̀ padà sí di sunna nabi sallallahu alayhi wa sallam padà sí di sunna bí àwọn afa sunna wọn ò ní fún ọlọ́run wọn ò ní ní ọlá wàláhì sọ́bi láì lọ́dún náà tó bá lè ṣe fún rẹ wọ́n sọ wọn pé lọ́ọ́ lè ṣe fún rẹ tó bá lè ṣe wọ́n tún bọ́ ṣe wọn ò sì ní ní ọ lára ọlọ́run sì yóò sì yóò sì yóò sì wù yóò fi yàn lọ́kàn balẹ̀ yóò wò yàn sàn o tún ní sẹ́bọ́ lẹ́yìn náà tún ní wọn tún ní hàn lè mà kankan so ọ̀nà tí yàn máa ń gbà lélẹ̀ yìí tí yàn ò fi nílò lè máa kiri bọ wàhálà wàhálà tí ó kó báyàn láyé tí ó kó báyàn ní. القيامة هنا نتلسنا النبي صلى الله عليه وسلم يقبي إمام ابن كثير يقبي مشيصا بكنا ابن عباس هنا صر إبه بكنا مجاهد هنا صر إبه بكنا السديش هنا صبه هنا من نصيب يعني كي كسنسي كي كفنور ينتبان شيء وقوم تنسلن كالي تبرجوك من القيامة عبد الرزاق لا تضمع مر عن قتاده هناك بواء ما لأوا في الآخرة من جهة عند الله ولا لن يكون إني كيكا كلا دولون كوني ربي دوسي لا دولون تبا جوغو نال كياما كوني إني أي سأقوى كم بيتو شكبي قلوا با سأقوى كم بيتو شكبي يعني يجلزون على منابر الرح على منابر اللؤلو يعني تتكشاء من نور عن يمين الرحمن أما كم تبا جوغو نال كياما موجو كلوري منباري كم منباري يغان اللؤلو tẹ́lẹ̀ pé diamond ni wọ́n fi jòkó níwájú lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọba so kọ́dà ọwọ́ ọ̀tún ọlọ́run ọba ni wọ́n jòkó sí àwọn wo ni àwọn làwọn tó ṣe pé wọ́n ní imani tí wọ́n tún máa ń fẹ́ràn ara wọn nílé ayé irú àwọn tó bá wá ń jẹ́ ẹni tí ń ṣoògùn tí ń ṣe náǹkàlí tí ń ṣàṣírí tí ń tọlúbọlé káàkiri àbí ń dálejò lóhùn òun náà kò ní nípìn o kò ní ní àyè kankan níwájú ọlọ́run ọba sọ̀rọ̀ tí o bá ṣe ráyè kí nìyẹn ń tọ̀ ń yọ wà nínú ìbínú ọlọ́wọ́ bá ní jẹ́ báwọn náà ni máa la ó fil akhirati min khalaq yẹni pé min nafsi min ji'atin bayna yaday Allah kò ní náyè kankan tí ó jòkó sí níwájú ọlọ́wọ́ bá tó bá dijọ́ gbin alkiyama ṣùgbọ́n kan náà Qatada òun gba ọ̀rọ̀ yìí wá tọ́dọ̀ Sa'id ó ní la ó fil akhirati min khalaq ó ní wallahu ó ní ahlul kitab fima ahida ilayhim anna sahira لا khalaqa lahu في الآخرة. yẹn ni pé àwọn yahudi ó ti dáhùn lójú àwọn ti mọ̀ pé gbẹ́ntì bá ń sóògùn kò ní níbi kankan tí ó ríbi dé sí lọ́dọ̀ ọlọ́wọ́n ọba so kọ́lọ̀ kọ́mọ́ṣá sànú fún wa kó jẹ́ ká ríbi dé sí torí gbogbo ìṣẹ̀mí ayé tíyẹn bá lò tíyẹn bá rí alkiyama dé sí wàláhì ìṣẹ̀mí ayé yẹn ò ní ìtumọ̀ kódò yẹn ó gbàgbé kó ń wáyé rí tó bá ti gbìyàn gẹ́rẹ́ gbogbo ẹlòmíì tẹ́ ń pariwo èèyàn ńlá ni wọ́n ó yé ẹni ọlọ́run tẹ́fẹ́ fapó sí wọn ya tẹ́fẹ́ yasọya tẹ́fẹ́ fasọya mọ́ wọn lára wallahi alazim tó apéyàn bá mọ tí ń ṣẹlẹ̀ sí wọn nù sáré ni ah! èèyàn gbọ́ pé he àmọ́ Ànábì sallallahu alaihi wasallam ní kí gbogbo tí ń jẹ́ ẹ̀dá ọlọ́run ọba láyé náà ni ọmọ mọ tí ń ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan nù sáré àmọ́ àwọn ọmọ ẹ̀dá nìyẹn kan ìyẹn nìkan ni òní mọ tí ń ṣẹlẹ̀ ìyẹn nìkan náà ni òní mọ tí ń ṣẹlẹ̀ sókùú alẹ́ lómi àwọn tẹ̀lé ara rẹ̀ jẹ́ kí ọmọ lóhun ṣàdúrà fún ẹni tó ti lọ kẹ àmọ́ ni ọlọ́run kó ṣàlékún kẹ rẹ̀ tá ló sọ wọn pọ́lọ́run kẹ bó lẹ ṣe mọ̀ pọ́lọ́run bá ń kẹ tẹ ní àlékún kẹ ní kọ́lọ́run ṣe kún á ọlọ́run kẹ ọlọ́run fèrèjì èmi ò rí ibi tánàbí ti ṣe rí àdúrà òun rí mi ì rí rí ẹni tó bá rí kó mẹ́rin wá o pé ọlọ́run ṣàlékún kẹ fún lágbájá ẹ wo àfọ̀mọ́ tí ò da tó burú kí ọlọ́run sàlékún mi pé ó ti dá yín lójú pé ń bẹ nínú ìkẹ́ kọ́lọ́nkọ́ wá sí kíni kó sàlékún rẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un wàláyé mùsùlùmí ó yẹ tún ẹnu wa ṣe nítorí ká máa sọ́nà ni pé ọlọ́nkọ́ kẹ́ ọlọ́nkọ́ gẹ́ ọlọ́nkọ́ sànú rẹ̀ so ó ti tán so òun ni pé walaqad alimu laman ishtarahu malahu fil akhirati min khalaq wala bi'sa ma sharaw bihi anfusahum law kanu ya'lamun ah olúwa ni ó mọ̀ burú o ma sharaw bihi anfusahum ń táwọn èèyàn ń wá kiri tó pé òun ni wọ́n ń ná ìsẹ̀mí ayé wọn fún àní bó bá kú tọ́rọ́ tẹ́lẹ̀ mi ò fi jẹun wàláì ó tẹ lọ́rùn kóun lọ lè fi wá náà kàlẹ́ kọ́ lọ fi wá àṣírí kódà lára àwọn ẹlòmíì gan tí mo fún ọ ní àṣírí gan wàláì ní tí mo mọ̀ ní sọ yìí o tí mo mọ̀ tó dá mi lójú ní sọ ẹlẹ́mi wọ́n sọ tó ti ìbẹ̀rù ọlọ́run tó kó sí lẹ́mi ó ní ẹ̀yọ́ ọmọ yẹn lọ lè jòkó jẹ́ ẹ lọ jòkó jẹ́ eré tẹ̀sán yìí pọ̀ eré yìí pọ̀ ojú yìí gùn wọ́n ní àwọn òkè àdé ẹ lọ lè jò àdé yìí sọ fún wa kó yé tẹ yé tẹ yé sẹ́rí kéré má ẹ sẹ́rí kéré má ẹ yé sẹ́rí kéré má kọ́ lọ ẹ fún ẹ yé wánà kàdíkà kéré má àwọn ẹni ń mọ nǹkan tó ń sọ bí ṣe ń sọ fún wọn ní àgbàlagbà wọn kìí ṣe bẹ́ẹ̀ kìí ṣe méjì bẹ́ẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ ni mo ti mọ̀ tó kọ́ ọmọ sọ bẹ́ẹ̀ fáwọn yàgẹ́ erékeré yẹn wọ̀ yí pọ̀ tí a rí erékeré òun òun ló débi kan wọ́n á ń hu eré àwọn èèyàn jẹ wọ́n ń hu eré jẹ wọ́n yọ ìfún àwọn èèyàn jẹ wàláhì ọ̀tàn ọlọ́run kálíkì àmọ́ ọba jẹ́ nítorí kíni nítorí owó nítorí wọ́n fẹ́ ṣe dáwọ́là ẹ̀dá kù tẹ́wọ́ wa wá owó ń tọ́ lọ́nà èṣù tán wọ́n aláwọn náà lè ń kọ́lé kéwú à ń kọ́ mọ́sálásí ẹ sọ ọlọ́run dárin dín ní ike a kọ́ mọ́sálásí kan fún ni a kọ́ ilé kan fún a sì ra mọ́tò fáwọn àgbàlagbà káàkiri a àgbàlagbà wa ni yóò aṣọ fọlọ́n pé kọ́mọ́ ti ó ṣe fún ọ òun ni pé wàláhì ẹni tó bá ṣe pé ti ń wá kiri ń sẹ̀mí ayé rẹ̀ òun náà ni àṣírí nankali náà ní wákì ha wàláhì ntí ò lè sànfàní fún ní wákì tí ó kóba lọ́dọ̀ ọlọ́run mọ́mẹ́nìkan àjọ wà níbi iṣẹ́ ni àwọn ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyẹn náà níjọ kan pé àwọn èèyàn wọ́n ń ṣàyàláyà rẹ ẹni wọ́n ń sọ fún mi pé ẹni wọ́n sọ fún mi pé ọ̀rẹ́ wọn kan bẹ ipe àwọn jọ ṣe kéékèèké ni àwọn jọ lọ́lé kéwu ni fìdí táwọn kan rí làwọn kan rí pọ́sá yọ pẹ̀lú owó yìí owó yìí ní agbára ní ọwọ́ rẹ̀ mo àwọn pé bó lòun wà di báyọ̀ ni ẹ gbé ọlọ́nà ni nìkan náà làwọn ń sá oníjọ́ kan lọ ẹni wọn lè jí bala ṣùgbà mi máa ń dààmú rẹ̀ pé fọ́nà yíyan mí náà sẹ́pà nǹkan bẹ́ẹ̀ náà lọ ní ìsìn kánkọ́sì ni wọ́n kánkọ́sì ni wọ́n wàláì Ìlọrin burú tó yẹ pé Ìlọrin ọwọ́sì tó yẹ pé sẹ́rẹ́ mi ní gbogbo Ifẹ̀ èmi ní kí ibẹ̀ ń ti mọ́ fa ibẹ̀ ń ti mọ́ gbogbo ẹbọ wọn aláàlọ́rin ti lọ lè gbà á wọ́n ti wá ń lò kọ́ra wọn mọ sọ fún ẹgbẹ́ ẹ̀ wọ́n tún yọ fọ́tò hàn wáyìí sọ tẹ́bà ní tẹ́bà tẹ́yìn bá gbé wá sí lóko àwọn gbèríko gbèríko ń tábà lọ sí wá sí mbòmí òní ẹ jẹ́ kó jẹ́ ẹ mọ ìwé ń sọ pé kò sóògùn kò sí kiri kan ẹ jẹ́ kò sí ìmọ̀lẹ́ ti wá Ìlọrin láti wá ẹ̀yọ̀ ẹ̀wà jẹ́ gbogbo àwọn bàbá yín wọ́n ń wáyà yìí àwọn wáyà yìí wọ́n wọnú gbé wá bá wáyà yìí àwọn bàbá yìí àwọn àfáàgbà yìí ẹ wò fọ́tò wọn ni àbí ẹ jòkó jẹ́ ni pé tọ̀ àwọn nọ́mà kò sí tọ́ka wa pẹ̀lú wọn àwọn bá tiwọn lọ́nu tiwa làwọn bá lọ kùránì lọ́kàn wa ọ̀dà bàbá wo lọ́wọ́ jáde lọ́wọ́ ní ìlú lọ sínú gbé ńlọ lé wóògùn bẹ́ẹ̀ àwa wá oògùn lọ sí kíni wóògùn lọ kíni èwo ló tó bẹ́ẹ̀ kọ́ wa sọ bẹ́ẹ̀ ń gbangba ó mi pé aburú lẹ́ ń ṣe wọn aburú lẹ́ ń ṣe wọn àwọn kan yẹn náà pọ̀ láwọn ọmọ kéèké aláwo ẹlẹ́bọ tó la ń sàfà wọ́n pọ̀ gbá nílọrin gbogbo táwọn ẹlẹ́bọ wọn èsì mọ́ ní Ogun State ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ là ń ti lọ lé gbà lọ́wọ́ wọn wọ́n ti lọ lé gbà wọ́n á rẹ́rù rẹ̀ sí lọ́rin àjọ dáràn ara wa nù wọ́láì àsìn kò lè pé yín kò lè pé yín kò lè pé yín alikiyamu ò lè dá sáyé náà níjọ yín lójú ẹni wá ní òun wà lọlé òun wà lọlé bẹ́ẹ̀ ni òun pé lásùbà ńjọkẹlẹ òun wà lọlé jìbà òun tí ká sùbà òun wà kànlẹ̀kùn rẹ̀ ta ni èmi ni wá sílẹ̀kùn torí ọlọ́run fọ́nà hàn mí ìyá yìí pọ̀ ah! ó ní ọ̀rẹ́ wa sorí kọ́ gbáà ó sá dákẹ́ pàtó yá wá mí ó ní ọ̀hún wọ́n náà olóhùn wọ́n náà ọ̀hún wọ́n náà olóhùn wọ́n náà ọ̀hún wọ́n náà olóhùn iná ẹ wo ó sì jọra wọn ọ̀hún wọ́nà sọ́wọ́ náà ní wọ́n á Ah, à ń wọ́nà bò à ah, ah, tó bá ti mọ̀ pé wọ́nà iná ọ̀hún wọ́nà nù ọ̀nà àbí ibò òun ní kírun mọ́ òun tóun ṣe òun ò kírun ní wọ́n á ní à àjọ kírun jó ni òun ní ayé kírun olóhùn ọ̀sàlùwàlà òun wọ mọ́sálásí ìgbà tán bẹ̀rẹ̀ òun jáde padà ni wọn gbọ́dọ̀ kírun ẹ dákun se orí tó nílá isi tó kóbá njọ́ tó náà bá jòkó wàláhì lásìkò tó bá nílá káyì tó bá ronú pé owó tí mo tẹ̀ wá níyì gan-an kó ronú ara rẹ̀ pé mélòó lòun gangan náà ń bẹ̀ ọ̀nà owó fúnyà o ọ̀nà owó fọ́mọ ọ̀nà owó fún àlè ọ̀nà owó fún mọ̀lẹ́bí rẹ̀ kọ́ra yóò tún ná fọ́ rẹ̀ tí ọmọ gbà tí ń ṣe wàhálà ọ̀rẹ́ tí ọmọ pé yọ̀ wọ náà yọ̀ ná fún un so àfi tó bá ṣe pé kò fẹ́ kóhùn ó ní kò fẹ́ ọfẹ́ jí káwọn èèyàn ọmọ bú káàkiri yóò wé rí ibú olóní sẹfẹ́ lómi ni ó débi pé òkú jẹ́ máa ṣe fáwọn èèyàn yóò sì sẹfẹ́ lómi ẹlòmí ni ìfẹ́ gẹgbà mọ́tò ni ìfẹ́ ẹ máa ṣe ẹjẹ máa rìn mí kí báyìí tó ń wọ́n bẹ́ẹ̀ ni pé máa kó eribú bá mi eribú tí wọ́n ṣe lálẹ́ kìí àmọ́ kó bẹ́ẹ̀ mi ìfẹ́ kò nígbà náà ni ah, ah, tó ń wọ́n pé ọ̀nà tiẹ̀ ọ̀nà rẹ̀ eléyìí jìn ọmọ kéèké so kí ló bá wọn débẹ̀ kí ni nankali ogun sihir idán náà ló bá wọn débẹ̀ olùwà bá ní pé wọlé bí isama saraw bí i anfusan olùwà ní ah n tẹ́mọ̀ lọ́lẹ̀ ń ṣe yìí ó burú ó burú law kanu ya'lamun ah tọ́wáyé tè mọ́ ni yẹn ni pé gbogbo àwọn tó ń ṣerú eléyìí náà arọra wa abẹ́ra wa pẹ̀lú orúkọ ọlọ́run ọba ẹ dákun abẹ́ra wa arọra wa pẹ̀lú orúkọ ọlọ́run ọba orúkọ ọlọ́run ọba tó ga jù ọba tó ṣe pé kò fẹ́ àtibọ̀tán bú fún ẹnìkọ̀kan wa ọba tó ṣe pé alladhi yad'u ila daris salam ọba tó ṣe pé inú ọ̀la ilé ọ̀la ní ń pè wá sí ọba tó ṣe pé ó ṣàlàyé lóríṣiríṣi pẹ̀yìn èèyàn ẹ̀rọ amáyé yìí níwọ̀n بل توثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي صحف الأولى صحف إبراهيم وموسى كلا عنوا كلا يباي إذا قل أجيكا أجيكا كا قج سولون وبا كا قج سولون كا بابو بنتي وبا إبو بنتي تنا تنشل يا تنجوان لوي تنجوان لدي أوان أوان أوان أقبقو تنفو فاينا بمبه كيفو يعني فو كمبالي والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون àwọn tí wọ́n nígbàgbọ́ tí wọ́n ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run àwọn ni wọ́n ní fọkànbalẹ̀ wọ́n ní fọkànbalẹ̀ láyé wọ́n ní fọkànbalẹ̀ lálẹ́ kìyàmà tó eléyìí ni ẹ jẹ́ kí gbogbo wa dákun ẹ jẹ́ ká padà sí di ìṣe súnà nàbì sallallahu alaihi wasallam òun ni ó di kó rọrùn fún wa yányán láti já òkun ní gbogbo pátípátí rédèrèdè gbogbo lálàṣe yìí téèyàn bá jáwọ́ kó kóńdí súnà bó o ṣe ń yí bẹ́ẹ̀ ló tún máa padà síbẹ̀ bó o ṣe ń yí bẹ́ẹ̀ ló tún máa padà síbẹ̀ ẹlòmí ọmọ tara rẹ̀ yóò ní islam muslim tẹ̀wé wọn náà ń ní islam nínà ń kárí àwọn àbáyìí náà à ń ṣera rẹ̀ ọ̀ ń da lórúkọ mọ́sápà kò jọra wọn bí kí wọn máa ní ìmọ̀ mú mi ìmọ̀ mú àìsídìí sí ìmọ̀ mú mi ìmọ̀ mú àìsídìí sí àìsídìí ọkàn báyìí rẹ̀ jẹ́ ni kò jọra wọn ìyẹn jẹ ráìsì pọ̀ mọ́ yípẹ́ káwọn ní ìmọ̀ jẹ̀pẹ̀ náà ìmọ̀ jẹ ráìsì náà máa náà ni kò lè ṣe é jẹ bẹ́ẹ̀ náà ni asikaru anabi sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn asikaru bídíà kò lè jọra wọn ìyẹn pàtì yányá ìyẹn ọmọ ọmọ ọmọlẹ́wọ̀n ka sèfí ọmọlẹ́wọ̀n ka jèwùsí ó tún ọmọlẹ́wọ̀n tó ń ka islam muslim wọ́n tẹ̀lé ara rẹ̀ jẹ́ ni ọmọ ka yudafiu ọmọ ka islam muslim kọjọra wọn sanabi ló fún ọ la yudafiu ẹ yamuhiya sanabi ló fún ọ kọjọra wọn pẹ̀lú pẹ̀lú islam muslim pẹ̀lú adkaru anabi sallallahu alaihi wasallam kọjọra wọn wàláì ká padà yányán náà ni tí ó pè wá kọ́lọ́n kó mọ́ ṣàṣàánú fún wa kó ṣe nírọ̀rùn fún wa láti lè padà gbogbo àwọn nǹkan tí ìmọ̀ ń jẹ́ ìyànì ròyìnròyìn ìnira nínú ọkàn tí èjì kí n ò lè padà sí dòdòdò abẹ́rẹ́ wọn bá wa ta'ala kó mọ́ jìnnà sí wa gbogbo ọ̀nà tí àti ṣetọ́ ọlọ́run ọba àti ṣetà nàbì sallallahu alayhi wa sallam tí mo fi rọrùn fún yàn kí ọlọ́run kó mọ́ ní rọrùn fún wa torí ibẹ̀ ni oríire wà láyé àtàlùkìyàmà ẹ̀ríkì mọ́ sọ́lẹ̀ kan ipe wallahi al-azim qad suqtu murran wa suqtu hulwan àwa ti tán tó kúrò yẹn wò rí o èyí tó dùn tí ń jẹ́ sunna nabi sallallahu alayhi wa sallam ń là wá tọ́wò lọ́wọ́ báyìí o ìwọ náà tó ń tọ́ tó kúrò tó rò pé ó dùn ni wallahi ó kúrò ó kúrò njọ́ tó bá kóńdì rẹ̀ lọ́mọ̀ pé ó kúrò yóò tó bá kù nídìí rẹ̀ náà lọ́mọ pé ìyá ni yóò tó bá kù nídìí rẹ̀ lọ́mọ pé àdánwò ni so kọ́lọ́n kọ́ mọ́ṣẹ́ àṣírí rọrùn fún wa láti lè tẹ̀lé sunan nabi sallallahu alayhi wa sallam hada wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahabihi wa sallama taslima. asalaamu alaykum. wa alaykum salaam. oníbẹ̀rẹ̀ ni sẹ́lẹ̀ tọ́ ni wípé tí ìbá fẹ́ fẹ́ yàwó kéèyàn máa ṣe ìwádìí ní ọ̀dọ̀ àwọn àlùfáà. tí ìbá fẹ́ fẹ́ yàwó olúwọba tó dá àfáà olúwọba tó ṣe kíni tó dá wọ tó dá àfa tó dá ọmọ tó fẹ́ fẹ́ òun lèèyàn lọ lè síkì òun lèèyàn lọ lè wá yàní ìwádìí lọ́dọ̀ rẹ̀ òun lèèyàn lọ lè sábà àfa yẹn kọ̀mọ̀ kankan kọ̀mọ̀ tí ó ṣẹlẹ̀ ń gan ọmọ tí ó ṣẹlẹ̀ sórí ara wọn kátó wá yóò mọ tí ó ṣẹlẹ̀ sí ọ àti tó fẹ́ fẹ́ so ní pé ní téèyàn ó ṣe òun náà ni kí n ó ṣe méjì kì í ṣe ìyàwó nìkan gbogbo tí yẹn bá fẹ́ ṣe láyé tí wọn bá fẹ́ ṣe kí wọn sin náfìlà méjì tó bá ń sin náfìlà méjì wọn tán wọn náà pè ní náfìlatul istikhara yóò wá sí àdúrà rẹ̀ sí ike allahumma inni astakhiruka bi ilmika wa astaqdiruka bi qudratika wa innaka ta'lamu fala a'lam wa anta 'allamul ghuyub in kana hadha yẹn ni pé wọn fẹ́ ṣe yìí tó bá ṣe pé yóò bá da khairun li fi fi aw fi ajali wa akibati amri láyé àti lọ́run tí ó bá dáa fún mi fayassir uli wa qadir uli jẹ́ kí n kan náà kó jẹ́ tèmi kó ṣe ní rọrùn fún mi àmọ́ tó bá ṣe pé sharrun li fi hayati tó yà pé yóò bá jẹ́ aburú fún mi láyé mi àti wọ́n máa ṣe àti ní sẹ̀mí mi wa akibatu amri àti láti bọ̀ tán mi àti láti kìyàmà mi fab'ud fayẹnẹ fab'udu anni gbé jìnnà sí mi summa yẹni ẹ tí ni fi xeyiri àyè tó lóore jùlọ ni kò fún mi summa barikli fi kó wá falibarika sí fún mi ẹ wo àdúrà tó da ẹ wo ìjura yẹn lẹ fún Ọlọ́run Ọba pé mi ò ní kankan o ìní ma o ìyìn lágbára o wọlọ́n lọ o wọlọ́n ní ma o sọ wọ báyìí so ní tí mo fẹ́ ṣe yìí tí ó bá rọrùn jí kó dá kó sì bá falibarika sí tí ó bá ní dá jí kó jìnnà sí mi kémi ní o jìnnà sí kó wá fún mi ní ìtọ́da ẹ wo so ní tán sòun náà ló sì yẹ ká máa gbogbo ń tábà fẹ́ ṣe ni kì í sọ̀rọ̀ ìyàwó àbọ̀kọ kọ́dọ̀ èèyàn fẹ́ kọ́ṣẹ́ èèyàn fẹ́ travel so tí wọ́n fẹ́ ṣe kí wọ́n máa ṣe wallahu a'lam naam. people ni nowadays youths engage themselves in Niger bet for instance a person that play this Niger bet with five hundred naira and won the sum total of five million and built a mosque in it. Did he or she have any reward from Allah from the mosque he built? ẹni ń fẹ́ tan orí ara rẹ̀ jẹ tó wá lóun fẹ́ tan ọlọ́run yukhadi'una Allaha wa huwa khadi'uhum so kí wọn máa pe tí ọ̀dà lòun ń ṣe kó wá ní ọwà owó láti bẹ̀ ọwà lọ kọ́ mọ́sálásí fọlọ́run tó bá wà tán so naija bet àbí naija bet tán ta naija bet aburú ni so ó yẹ kí mùsùlùmí kó jìnnà sí i sọlọ́wọ́ bá innamal khamru wal maysiru wal ansabu wal azlamu rejizun mina amali shaitan fajtanibuhu lùwà ní ọtí mímu bí wọn mùsùlùmí ó ṣe bu ọlọ́tí tó bu ẹni tí ń ṣe òòṣà bẹ́ẹ̀ náà ni ó gbọ́dọ̀ rí pé aburú ń bẹ fẹ́ni tí ń ta tẹ́tẹ́ wal shaitan ẹgbin ni iṣẹ́ èṣù ni ẹni pé yọ ọmọ tán jẹ yọ báyìí rẹ jẹ ni so síbẹ̀ ni ó ti wá rówó lọ́wọ́ ní òbí kọ́ fọlọ́hún so irú ẹni yẹn mọ́sálásí yẹn kò ní lára kankan lérí ẹ̀ tó bá kọ́ torí pé kí ni yẹn ni ìpìlẹ̀ nǹkan náà ni olúwa bọ́ wò ìpìlẹ̀ nǹkan tí yẹn bá rí owó burúkú tí yẹn bá mú lọ sí hajj olúwa sọ fún ọ pé tó bá ti sọ pé labbaika lọ́wọ́n ọlọ́wọ́n sọ pé la labbaika wala sa'daik bẹ́ẹ̀ náà ni bó ṣe ń kọ́ mọ́sálásí náà lọ́wọ́n ní ìní fún ládàá kankan òní gba ládàá kọ́ mọ́sálásí kankan fún mi torí pé kí ni ìpínlẹ̀ ń tó fi ṣe owó yẹn kò kí ń ṣe halal sórí eléyìí tó gbọdọ̀ yé yẹn ni Masalasi yìí ṣe dandan wọn ò bẹ̀ ọ́ pé dandan kọ́kọ́ mọ́sálásí wọn ò bẹ̀ ọ́ ẹni tọ́lọ́ bá ṣe arúzìkí fún tó ṣe gbàláyè fún tọ́lọ́ bá ní kórí mọ́sálásí kọ́ àbí wọn arúzìkí rẹ̀ ọ̀pọ̀ náà ẹnu wọn ti ń rí lọ́nà halal rẹ̀ ló fi kọ́ mọ́sálásí rẹ̀ irú àwọn èèyàn ni wọ́n ò ní ládàá lọ́dọ̀ ọlọ́run àwọn ò ní ládàá kéèyàn kó òjọba jẹ kó ló ń kọ́ mọ́sálásí kò lè ní ládàá kan ó kówó ìlú jẹ olóhùn ní mọ́sálásí olóhùn kọ́ mọ́sálásí olóhùn sànú àwọn èèyàn ń ṣe sàrà nù àwẹ̀ sàrà àrìndì ọpọlọ ọsọlọ́hùn dàrìndì bíi ti àbí sọ wọn ni kéèyàn ní ládàá kankan o ìpínlẹ̀ owó gbọ́dọ̀ dáa òun ni ó mú ládàá tó dáa wá fún yàn wallahu a'lam salamu alaikum oníbẹ̀rẹ̀ ní ẹ bá wa ṣe àlàyé nafila tasbih ǹjẹ́ ànábì máa ń yàn sọláàtù tasbih náfìlà tasbih tí wọ́n máa ń yàn so tí wọ́n máa ṣe subhanallah alhamdulillah wa la ilaha illallah akbar wọ́n tún wá tó bá tó rúkú wọ́n tún ṣe iye kan wọ́n ṣe mẹ́wàá wọ́n ṣe twenty wọ́n ṣe so náfìlà yẹn kò ní ẹ̀rí hadith tó mú wá hadith da'if ni so kìí ṣe inú náfìlà tí èèyàn máa ń so àwọn ètò lẹ́rìí tó jẹ́ hadith sahih ó náà ní ká dún náà ká máa ṣe so wallahu a'lam naam. Assalamualaikum Ustaz. Waalaikum Ustaz. Please be helping us to see the Quran verse when recited in surah and verse. Okay, naam. Jazakumullahu khairan. Ọlọ́run ṣe nìyẹn lẹ́sàn-án rẹ̀. Naam. Assalamu alaikum. Wa alaikum salam. Ìbéèrè mi lọ báyìí, ẹ sọ wípé ìrun tàràwí, ásámú, ẹni mọ́kànlá ni ṣùgbọ́n àwọn kan kí ní mẹ́tàlá ẹjọ́ ṣé ẹni tó kí ní mẹ́tàlá ṣé ó ní ìwọ̀n. mẹ́tàlá náà ò ṣe nǹkan kan sọ̀rọ̀ náà bá a mọ̀ sọ látara pé kí ni tán bá sí iná fílà méjì tó wà lẹ́yìn ìṣá tán bá sí kùn sọ jẹ́ mẹ́tàlá papọ̀ náà ni sọ wallahu a'lam náà. oníbẹ̀rẹ̀ ní salamu alaykum ìbéèrè yìí wá láti bí ìjẹta ni ó ní you talk about tarawih prayer yesterday That is, it is 11 raka. And you may mention that Prophet Muhammad sallallahu alaihi wasallam used to observe four raka, then four raka, and three raka as witri. But my question is that I thought witri prayer is one raka. If it is three raka, can you explain it in detail? How to perform that three raka witri? Naam, jazakumullah khairan. Naam, òun ni pé bí anabi sallallahu alayhi wa sallam bí ṣe máa ń kí irun tarawih rẹ̀ àbí kíyàmù layli rẹ̀ àwọn ọ̀nà oríṣiríṣi ni máa ń gbà kí anabi lè ṣe ń gbà mí kó ṣe salatu layli mathna mathna kó kí ní méjì kó sálámà kó kí méjì kó sálámà kó kí méjì tó bá kí méjì mẹ́rin yóò wá jókòó díẹ̀ yóò sẹ̀mí sùlẹ́yìn gbà yóò tún dìde yóò tún kí méjì yóò sálámà yóò tún kí méjì yóò sálámà yóò wá kí mẹ́ta mẹ́ta yóò fi ṣe wétìrì tọ̀ stáì kanu ọ̀nà mi tí anabi sọ̀rọ̀ sọ́lá tó máa ń gbà kí táwọn náà lè gbà kí Aisha radiyallahu anha ó ní yọkọ̀ kí mẹ́rin mẹ́rin yẹn ó gùn gan kò ní sálámà ìgbà tí mẹ́rin yẹn bá pé gbàyìn ní wa sálámà yẹn ni pé kò ní jòkó níbi ẹlẹ́ẹ̀kejì yóò ké àkọ́kọ́ ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin kò ní jòkó ẹlẹ́ẹ̀kẹrin ní ètò jòkó sọgbà yẹn wa sálámà yóò tún wá dìde yóò tún ké àkọ́kọ́ ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin yóò wá jòkó yóò sálámà yóò ẹsẹ̀ wá mú mẹ́ta wá sí i so even riwaya mi tún gbé wa pé máa ń kí mẹ́jọ lera wọn gan mẹ́jọ tí wọ́n kàn lọ bẹ́ẹ̀ náà sùrùrù so bá kí mẹ́jọ tó wà sálámà yọ ẹsẹ̀ wa mú mẹ́ta wa so mẹ́ta yẹn wá ní ọ̀nà méjì ni máa ń gbà kí so ó lè kí kókó jòkó kó kí méjì kó jòkó kó sálámà so tó bá ti jòkó òun dandan ni kéèyàn sálámà so ó sì lè má jòkó tó yẹ pé yóò kí àkọ́kọ́ yóò kí kejì yóò kẹta mílẹ̀ kẹta náà ti wá sálámà so ọ̀nà méjì tí a máa ń gbà kí wítìrì rẹ̀ nù. No so wítìrì wá ní èèyàn lè fi rákà kan kí ngbà míì òun lẹ́nu tó wá ṣe pé bóyá ìgbà tí ó ń kí wítìrì rẹ̀ tó ń kí kìyàmùrùn lẹ́yìn rẹ̀ ó ti pẹ́ sí àsìkò àṣùbà náà ló jí wọn sáré ń ṣe kìyàmùrùn lẹ́yìn òun ló kàn gbọ́ tán pèrún anabi ni wa idha khashiya ahadukumul fajra falyutir bi rak'atin kó fi rákà kan ṣe wítìrì so èèyàn aleykum ya ustaz. alaykum salaam. ẹ jọ̀wọ́ ẹ bá mi ṣàlàyé nípa ìrun area unit tarawih tí àwọn ènìyàn ń kí ní ìsọ̀rísọ̀rí nínú Ramadan jazakumullahu khairan. ìrun area unit. ìrun tarawih àwọn àṣẹbí káàkiri káàkiri. ok ṣe rí àwọn mọ́sálásí àwọn assemblies oríṣiríṣi táwọn èèyàn ń sọ di mọ́sálásí ṣe rí tó bá ń súnmọ́ mọ́sálásí kódà bí èṣe nu rọ̀mùdán náà bóyá àwọn ọ̀run àyílà táyọ̀ kan wà lásẹ̀mílì kan wọ́n ìsọ̀bẹ̀dẹ̀ mọ́sálásí kódà ìpa mọ́sálásí láhùn sí àyùn náà nírú yìí òun yẹn ń pa mọ́sálásí sófo nù so kéèyàn kálukú gbogbo kí mọ́sálásí tá a bá pè ní mọ́sálásí kó kún papọ̀ òun náà ló dáa so kádàkùn àwọn oní ìmọ̀ọ́mù ọgbọ̀n ọjọ́ so ẹ̀dàkùn ẹ̀ mọ̀jì ká ṣe bẹ́ẹ̀ sùúrù nǹkan báyẹn kò ní ẹ̀rí ká kó sí mọ́sálásí kí mọ́sálásí ó kún papọ̀ torí pé kí ni la salata li jaril masjidi illa fil masjid anábìyẹn tó bá ń jẹ́ aládùúgbò mọ́sálásí ẹnìyẹn ò ní nírun àfi kọ́ lọ sí mọ́sálásí gangan wọn ló sì tó bẹ̀ kó pebi tó wà wọn ní mọ́sálásí ibi tó ń pè lásẹ̀mblì òun ò lè pè mọ́sálásí so àfi tó bá yẹ kó bá lè pè mọ́sálásí kó sọ kó di mọ́sálásí ẹ̀hẹ́n àwọn tí wàá ti di mọ́sálásí ní ọkọ̀rí sí mọ́sálásí gangan so wallahu a'lam naam. naam bákan náà àwọn anáfílà òtò ní ẹlẹ́wọ̀n kí ni ìdájọ́ wọnú sẹ̀ríà. bídẹ́ àní náfílà òru oníraka mẹ́jọ sálámà mẹ́wàá bí ẹnìkan ó pósìtì kíní kan sórí Facebook ọ̀rẹ́ mi kan wá fi hàn mí ńgbà tẹ́nìkan pósìtì àwọn náfílà mẹ́jọ òun sí sórí tó ó pósìtì sí Facebook ẹnìkan náà wá dá lóhùn ewé náfílà òru òní rákà ọgọ́rùn-ún kúlú aláwo kúlú aláwo one thousand lérí ìdúró kọ̀ọ̀kan wọ́n á ní tọ́ba parí rẹ̀ kó wá ní ọ̀dẹ̀ èmi ọ̀dẹ̀ èmi ọ̀dẹ̀ èmi ọ̀dẹ̀ kó wá mẹ́kúrò rẹ bẹ́ẹ̀ náà kó sànù ni ẹ dákun ṣé ó dáa kí ọkọ àtìyàwó tí wọ́n sì wà ní àfẹ́sọ́nà kí wọ́n máa dúró sọ̀rọ̀ ní ọ̀sán àwẹ̀ tàbí àbí kò dáa báyà wọ́n fọwọ́ kara wọn àbí wọ́n fi ọwọ́ kan ara wọn jazakumullahu khairan. na ìtumọ̀ àfẹ́sọ́nà tí wọ́n ń sọ kò gbọ́dọ̀ jẹ́ boyfriend and girlfriend di o kì í ṣàlè tùrọ̀ntọ́ bá lóun ṣe boyfriend girlfriend ní yàlè ni o ń ṣe zina ni so àfẹ́sọ́nà tí wọ́n ń sọ ni pé bóyá wọ́n ti lọ lé bàbá obìnrin yẹn wọ́n ti wá yọ̀ǹda àmọ́ kò tí ì kó dé ọ̀dọ̀ rẹ̀ ntẹ́mi ọ̀rọ̀ sáà ní àfẹ́sọ́nà nù. No ìtọ́ba ṣẹlẹ̀ àmọ́ àfẹ́sọ́nà ẹ̀ boyfriend girlfriend àlè nìyí wọn o tọ̀ ó ní pé tó wáyé pé wọ́n ti jẹ àfẹ́sọ́nà ara wọn tí òbí wọn ti yọ̀ǹda àmọ́ kò tí ì kó wálé kò tó burú bí kí wọ́n jọ sọ̀rọ̀ ní ọ̀sán tó tán bá mọ̀ pé ìdá aminel fitna àwọn ìdá ominetil fitna tí kò bá ti sí pé wọ́n wò pé wàá lò ní ṣẹlẹ̀ tán bá ti rí pé wàá lọ ṣẹlẹ̀. lábẹ́ rẹ̀ náà sólè wa lọ lé. أكبر tó bá ti rí pé wàhálà ń ṣẹlẹ̀ kan rárá àfọ́ìdì ara wọn kọ́dọ̀ ọkọ àtìyàwó ńlé tó bá ti mọ̀ pé wàhálà ń ṣẹlẹ̀ tí ẹ̀mí ò ní fẹ́ gbé kan ṣe kíni kan rárá jìnnà sí ara wọn títí tí ó fi di ẹ̀yìn ẹ̀yìn lálẹ́ tàbí sínú tán alima Allahu annakum kuntum takhtanuna anfusakum fataba alaykum fal-ana bashiruhunna so bó ṣe wà nù ayé alukur'an lẹ́yìn ní suratul baqara naam. naam ṣìkìn ìbéèrè yẹn so ìbéèrè tán béèrè wọn ní kí ni túnbẹ̀ tó bá kàfàrà wọn ní kí ni ìdájọ́ tó kàfàrà ọmọ ya rẹ̀ lẹ́yìn ìgbà tí ìbára eh, takmili shuruti takfir lẹ́yìn ìgbà tí àwọn májẹ̀mú ẹni tọmọ fi ń yẹn ti pé. وانتفاع وارتفاق وانتفاع وانتفاع الموانع bíbí kò sì sí nǹkan kan tí ó disturb pé èèyàn má fi kí ìṣekú fún yẹn kọ́ mọ́ rẹ̀ fún un yẹn ni pé pípé májẹ̀mú tí yẹn fi lè ṣe takfiru yẹn kíní kan ni mo kó fẹ́ ká gbọ́ yín nu manhaji salaf salih ó ní pé takfir ẹnìyẹn tó kọ kíní yìí mo tún fún un níṣẹ́ ṣe sí i àbíkẹ́ni yẹn kó gbìyànjú kó yí ká ríra wa tẹkfíìrù kò sí lọ́wọ́ èmi àti irú ẹ̀ yìí sẹ́ ìpronounce yàn ìannounce yàn ní kèfèrí kò kí ń jẹ́ kìí ṣe ẹrù èmi yìí iṣẹ́ àwọn ulama àwọn àfa àbáwọn kòdọ́ọ̀tì báwọn tí wọ́n jẹ́ adájọ́ àbáwọn tó bá jẹ́ umara àbáwọn tó ń jẹ́ aláṣẹ nílùú àwọn ni wọ́n ní ìdájọ́ pé lágbájá ó di kèfèrí làkàṣègbè ó di kèfèrí ó ti kú nínú Islam àwọn ni ó wà lọ́wọ́ wọn ní tí mò ń sọ yìí èmi ò rí afa súnà kan tó sọ tó takò àfẹn tó bá jẹ́ afa takfir àfẹn tó bá jẹ́ takfir náà ni wọ́n sọ pé ní bọ́dì gbogbo tíra súnà tẹ́ bá ń kà tó bá ní ìdá wọ́n ní ìdá ìdá tawafarati shurut wọn tafati mawani wọn ni kufira aw yukaffar yukaffar ẹ lè rí pé kàfírí o kò ń kébìrì láéláé ẹ lè rí mbẹ wọ́n tó bá lè rí mu wá bá mi tó bá ti mu wá bíníláì tààlà èmi náà ń change ọ̀rọ̀ ń sì máa sọ pé tọ́ anybody lè máa pè yàn kèfèrí o àmọ́ atal an tí sin bá ti sin bá yìí o gẹ́gẹ́ bí ustaz wa kan ó ní atalan títí sin bá yìí mi ò tí ì rí nǹkan tó sọ pé everybody ló lè máa pèyàn kéferì ẹ lọ lè ka gbogbo tíra tí ń jẹ àwọn tíra àwọn sálàfù kẹ lọ lè mú wa tẹ bá máa rí àwọn tó bá máa mú ẹ̀rí wọn wọn máa mú ẹ̀rí wa pátípátí ipe umaru ni dani adribu hada unuqa hada almunafik ṣé o ma umaru ni umaru yẹn ti umaru ń ṣe ṣé umaru fi èèyàn bíi tiẹ̀ ni umaru àbí wọn tó ní anabi sallallahu alayhi wa sallam òun náà pe ẹnìkan pé kẹfìrí ni ah ṣé ìwọ wọ wà lànàbí Ọlọ́run so ikan fìlà káyé yín ṣeré náà ni sí tó ń jẹ́rìí òun náà ni pé takfiru kò sí ní ọwọ́ èmi àti gbogbo irú wọ̀wá yìí ọwọ́ àwọn kíni ọwọ́ ulama kéèsì àwọn afa kékèké so bákan náà àwọn kudọ́t àbáwọn tó bá jẹ́ adájọ́ nílùú àbáwọn umara àbáwọn aláṣẹ nílùú àbáwọn hukam báwọn bá sì máa ń sọ nìyẹn bó ṣe wà nínú ẹ̀rí nìyẹn so wallahu a'lam ẹ jẹ́ kí n sọ kí ni kan fún yín mo challenge kan wá ń jọ ní ipe Qaradawi pẹ̀lú gbogbo ìsọkúsọ rẹ̀ tó sọ wọ́n bi sheikh mufti ali sheikh ipe kí ni dájú ẹni yìí sheikh ni n yẹn ó ní ihtimal yẹn ni pé tó bá ṣe pé ti ń sọ pẹ̀lú ọlọ́run tó a pé láti fi kan ọlọ́run lábùkù ni à irú nǹkan yẹn ó lágbára fún un sùpérù ẹni yẹn tó lè sọ̀rọ̀ di kèfèrí ni wọ́n sọ pé ó di kèfèrí wọ́n tó bá ṣe pé ti ń sọ ọ̀tọ̀ ni tó fẹ́ sọ ọ̀tọ̀ ni ti ọ̀tọ̀ ni táwa ń ba gbọ́yé sí sọ ọ yẹ kó jìnà sírú àwọn ìmọ̀ lóru àwọn òṣùlùbọ̀ ọ̀rọ̀ so tí wọ́n mọ́kàn ní yé kọ̀dọ̀dọ̀ yìí sí wọn ma sheikh madikali gan àwọn gan sheikh rabi madikali àwọn gan sheikh ni wọn sì rọdùn fún ma kaffarahu sheikh mukabili wọn sì rọdùn fún lam yukaffirahu kódà wọn pè débi kí wọn pè wípé ajá alkelbul aawi yusuf muhammadu yusuf alqardawi wọn bá ṣe pèsè sọ táìtù tiranu ẹ lè rí bí wọn ti pè kéfìrí nu rẹ so idan kí wọn ni tiwa so òun ni pé kí ṣùrù tó pé kí mọ̀ wá ní wọ́n pé àwọn ọkùnrin tí wọ́n mọ ṣùrù tó mọ̀ wá ní. so wallahu a'lam subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka